bá a tọ́jú ẹ̀ bá a tọ́jú ẹ̀ láìpẹ́ láìpẹ́ káwá tó ti o. olùkọ́ àkọ́kọ́ ìjọ ẹ̀ gomini gomini you have to contend with me. yẹ́sì you have to contend with me ìgbésẹ̀ ìfọ̀fẹ́ èmi máa wo sí nǹkan jẹ mo torí ẹ o torí ẹ o mo ní ìjọba ẹgbẹ ọlọpàá o kábíyèsí o. Ẹ kìláàpù, ẹ kìláàpù. Ẹ kìláàpù ló dá mi. Olha up, back up, back up. Continua andando. Ah, tá com o que é super, super frio. Ah, tio. Ọlọ́run láti tẹ̀lé gbogbo ìrìnàjò yìí, ọlọ́run láti máa tọ̀wọ́ sọ́nà ọ̀rọ̀. nàìjíríà ẹ jẹ́ pé olúwo wàá ṣe àdúrà fún wa. Ọba ń bí ojú tàbí adé apẹ́lẹ́ orí bàtà apẹ́lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ adẹ́fẹ́rẹ́ olórí àṣìṣe ẹ̀bí ìgbà ọdún ọdún kan ni ẹ̀ṣọ́ ọdún ọdún ni ẹ̀dùn ṣe tẹ̀mí ìgbòho ẹ̀lé owó ẹ̀lé ọmọ nígbà táwa níbi lọ́dún tó kọjá lọ alẹ́ ẹ̀ máa lé owó alẹ́ ẹ̀ máa lé ọmọ àtúgbẹ́ lọ́jọ́ tìlípì ẹ̀lé torí ẹ̀yìn ìkànlẹ̀ ṣe tó kọjá lọ ṣùgbọ́n lẹ́nìí